all right my people mo kò go watch the video to see what you really dey apple for inside the video my people. gangan ibi tá the more tẹ bá ń keep Nigeria as a Nigerian politician is for your own benefit not for the benefit of everybody you know so àwa lẹ wá mú bí ọ̀tá ẹ ṣe lè lọ gbéyàn nílé ok ó dàbí nísìn kí ọlọ́pàá UK yẹn kọkàn rẹ mọ bí tó ah àwọn yẹn láti béèrè pé ibo lẹ gbé lọ àfẹ́mọ́bi tó wà but in Nigeria people get picked up tó bá dé police station ọlọ́pàá ní mi ò kankan pẹ́ o I don't know anything about it it's not from our side ṣé ìlú nìyẹn tùlá Ọ̀yọ́ wọ́n ti gbé ẹ̀gbọ́n yẹn nísìn ó ti lọ pé almost twenty something days àmọ́bi tó wà. Is that a country? Is that a country? You know, ẹ rò pé àwọn àwọn òyìnbó náà wọn kì í wà against àwọn politicians wọn ni they are always against their politicians mo kí gbogbo ẹ̀yin back end team wa mo ti rí kan nínú wọn náà tó ti sùn ok wàlátà nìyẹn ok wàlátà wàlátà ò tí sùn wọ́n tó ń lọ ibi iṣẹ́ lọ́la afárawé Koiki Nigeria problem mo mọ̀yàn kan tí ó wá fún holiday láìpẹ́ yìí sílùú yìí sí UK ó ti padà lọlé nísìn ten hours lọ fi ń question ẹ ní immigration kí la gbé kí la jù whereas ìgbà táwọn parent wa àtẹ̀yìn parent mi àtẹ̀yìn bàbá mi nígbà tẹ̀yìn travel níjọ́ náà lọ́hùn airport mà lọ fún yín ní visa wọ́n tún wá fáwọn èèyàn ní visa tó bá dé immigration port kódà wọ́n ní kẹ́niyẹn tún ṣí bank account ẹ̀ wọ́n fi mọ̀ bí olówó níbẹ̀ kí la gbé kí la jù ẹ̀ṣẹ̀ owó gan la ṣe ẹ̀ṣẹ̀ owó gan la ṣe what is our offence gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àwọn ọmọ Ìgbò àwọn ọmọ Haúsá ẹ̀ṣẹ̀ wo la ṣe what is our crime at some point everybody wanted to work with Nigeria to make it work so irú àwọn mọ́mí wa tó pè láti Cairo we don't have to be upset pé a ṣe politics rí ní Nàìjíríà for those that I mean ṣe politics rí ní Nàìjíríà but for those that were involved in politics you know but now that we realize that ọmọ um, fake ni gbogbo nǹkan tá à ń ṣe yẹn o then we should start coming back home but now wọ́n ní eh, wọ́n ní Tinubu ti ta tẹ́ǹtì sí laro ó ń bọ̀ wá ṣe campaign wọ́n ti ń ṣe wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ campaign I told you àwa dẹ̀ ti bẹ̀rẹ̀ campaign káwa náà bẹ̀rẹ̀ campaign tiwa bí àṣà ẹ̀gbọ́n mi almoruf ó ní ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ kí gbogbo àjọ tayò yìí dáadáa ẹ̀yẹn ṣe campaign káwa náà ṣe campaign káwa ẹni tí campaign ẹ̀ máa carry crowd. Oyetunji thank you very much good morning. mo ní bẹ́ẹ̀ ìyàwó títí lọ wọ́n ní God bless you Mr. Koiki and all your effort gbogbo wa náà ni ọlọ́run máa kẹ́ ẹ̀ gbogbo wa gbogbo àlà ń gbìyànjú and we must not give up ṣe rí gbogbo àwọn broadcast kékèké kékèké right it's going a long way bẹ́ẹ̀ni kúfò we are almost there in táwọn expect ni pé a máa back out a máa slow down but the more ta bá ń tighten ẹ̀ tá ń tighten ẹ̀ you know òṣàtọ́lá máa jade, ó máa ṣe program ẹ̀yà eh, wa ní France gbogbo everybody all over the world kódà àwọn tó tẹ̀ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ń sọ̀rọ̀ nísìn adúpẹ́ fọlọ́run ìgbà tá tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa bíi mélòó kan ni èmi fẹ́ kí nọ́mbà yẹn máa increase sí ni kọ́ fi wá sílẹ̀ kọ́ jẹ́ kájọ lọ tayò yẹn àyèwò ni mò ń sọ à ní ìbọn ta fi fi bájọba jà à ní a fi bájọba jà à ní power yẹn o ìjọba kìíyàn bájọba jà bọ̀ ẹ fi wá sílẹ̀ ẹ jẹ́ ká lọ ṣe awareness and campaign kọ́má kọ́má à ní báyọ̀ kankan jà and you can see the kind of crowd we can pull Lee Ajayi good morning Morimbe Betty Ogundele we are Yorubas ọmọlúwàbí ni wá I remember when I first started ṣọmọ Yorùbá ni bàbá ìṣá ilé ò lẹ́kọ̀ọ́ àwọn tó dẹ̀ mọ̀ pé ah èyí tó ń sọ yẹn confam ni. But we are now in a different stage now. Yes, you're right. They shouldn't disturb our own YNN campaign movement. Ìbùkún ṣe Babawa bàbá wa ìbùkún yẹn ó send the mi email a ní brains brains wa ti pọ̀ jù confam with certificate and everything I'm ní kì í máa disclose ẹbí <laughs> ṣe dárúkọ wọn yẹn gan sef it's probably not happy just as so many people ṣe on to tó wà the same brain ta ní níta làwọn náà ní nàìjíríà ni kò jẹ́ kí brain yẹn kó explode dáadáa ṣẹ́rí ẹni tó bá gba training to do this and do that ti government then support ẹ̀ iná tàn àná mo pàdé àwọn ọmọ Libya wọn náà kọ́ wa ṣe training telecom àwọn padà wọn níbi kan Libya ní ayé wà Libya ẹ lọ wo fídíò tí mo ṣe lórí train ní Istanbul And they were very happy to go back home. Every video cannot kan náà tí mo ṣe tó interview mi àwọn ọmọ kọ́lẹ́jì wọn ní Turkey ní Taksim Square. This ìjọ wo ni wọ́n lọ ṣe interview pẹ̀lú tourist or foreigner ní city center wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó rẹ̀ pé àwọn èèyàn mọ̀ pé a ní visitor tó ń wá sí Nàìjíríà yàtọ̀ sáà wa tiwa tiwa bí àǹtí ẹ̀ tó máa dé láti amẹ́ríkà nísìnyí tó máa kó kúlékúlé wá àti ẹ̀pà àti ẹ̀gbọ́n ẹ̀ tó máa dé láti japan tó ti lọ for a long time tó kàn ń bọ̀ nílé fún christmas kọ́ náà wá fi ìṣó ẹ̀ṣọ́ wọn padà tẹ́ ẹ̀ bá ní pákó tó padà lọ. this our campaign is not gonna stop mo rí michael yekini mo kí gbogbo ẹ̀yin ọmọlúàbí tẹ́ wà nílé títí dé the northern part of the country the south east àwọn èèyàn tiraka gan <laughs> Koiki well done our crime is that we are good to strangers ah má ṣe o ṣojú àánú wa ló wá pọ̀ báyìí but àwọn politicians wa mọ̀ pé the country is not working bí àwọn bá wo Dino Melaye nísìn ó ti jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ àwọn afurasí Arsenal Arsenal win they are all the same mo Mama wa kíkẹ́ lọ́mọ adẹ́niyè kí lè ṣe wa gan kí la ṣe ok a ní ìlú yóò work fún wa ẹ jẹ́ ká ká come round the table ok I think there's a call coming through aago kan ti lù lọ́dọ̀ wa níbí ó dìgbà tó bá ti rẹ bọ́dì ká tó lọ sùn but for now a ṣì wà fully awake ẹ já lọ sí òkè lọ́hùn ẹ ti wà lórí ètò bàbá wa ẹ káàárọ̀ lọ́dọ̀ yẹn. yes èmi ni mo bá yín sọ̀rọ̀ lórí instagram. ah okay okay okay yes yeah ẹ go ahead. <laughs> yes sir ṣẹ́rí sir ṣẹ́rí kò ń ṣe pé àwọn pípọ̀ yóò mọ ọkọ tó yẹ kán ṣe hmm. ọlọ́run ọba to fix that place kò le rárá rárá these people are just wicked ṣé yín hmm. wọ́n kàn kíní kan dẹ̀ tí wọ́n wà àwọn kíní kan wà tí many people notice mo dẹ̀ ti sọ kínní yẹn kó tó di kó ṣe kí ní ìdí náírà wọn tí wọ́n ṣe hmm. mo sọ fáwọn èèyàn ẹ máa rí i mo sọ fídíò yẹn wà lórí YouTube mo lè sẹ́ẹ̀dì líǹkì sí ọ̀nà wo days tí mo ti ṣe fídíò yẹn nígbà tí wọ́n kọ́ fẹ́ máa hàntì mo ní wọ́n máa hàntì cryptocurrency tó bá bẹ̀rẹ̀ sí ní gain grand Nigeria dédé mo ní wọ́n máa sọ pé kán pé kán stop ẹ̀ mo ní because wọ́n rí i pé kíní yìí máa empower àwọn youths ṣó yẹ yín hmm. they did mo ní wọ́n máa ṣe tí wọ́n said all these things, whether I think whether January this year or something, the most someone during everything tí mo sọ pàtó mi ò ń sọ fún mi ò ń ṣe Jésù tí àwọn ohun àti pé èèyàn need láti sọ pé bóyá èèyàn ṣe kìíní common sense ní field èèyàn máa sọ fún yàn pé this is the next move these people are about to make ṣùgbọ́n hmm. it's a shame. ẹ mọ̀ pé mo láǹfààní àti dé general hospital wọn nígbà tí ẹ mọ̀ pé with all these if you travel now you have to go through all these covid bla bla bla anyway mo ṣàdé general hospital wọn ní turkey mo sunkún ni mo sunkún ni pé ah, ah, kí la ṣe gan ẹ̀ṣẹ̀ wo gan la ṣe ẹ̀ṣẹ̀ wo la ṣe gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà báwọn tó ń pera àwọn ọmọ nàìjíríà ṣáwọn ń ṣe ọmọ nàìjíríà yorùbá lẹwa. sure I'm from nàìjíríà kọ́ máa standard hospital tẹ́ dẹ̀ máa fáwọn nurse tẹ́ máa tọ́jú wọn tí nọ́ọ̀sì dẹ̀ máa tọ́jú aláìsàn but nígbà tẹ́ ẹ̀ bá tọ́jú nọ́ọ̀sì báwo ni nọ́ọ̀sì fi tọ́jú aláìsàn. <sighs> ẹ sà ẹ sà kinní kan ṣẹlẹ̀ níbí ní ọjọ́ kan girlfriend mi sick so wá ń kò wá lè rìn wá jọ pé ó ṣubú mú ẹgbẹ́ mọ́tò ènìyàn bá gbé lọ sọ́sibítù wọ́n bá sọ pé ó wà short of blood bí kìnnìkan kìnnìkan kìnnìkan wọ́n bá ní kó kí o pé wọ́n máa nídìí láti fi ẹ̀jẹ̀ sí lára èmi bá bọ́ sílífù mi pé ó yá bóyá wọ́n tẹ̀ sí mi ẹ̀jẹ̀ àti wàhálà. ẹ̀jẹ̀ wà nínú ó wà nínú báǹkì tó máa gún jáde. ẹsẹ̀kẹsẹ̀ wọ́n lọ sí blood bank six five blood náà yọ jáde wọ́n á yẹ. èmi máa donate blood máa donate blood ní ní month yìí máa donate blood mo ti donate ní some few months back kí n tó lọ lé nígbà yẹn wọ́n ti send message sí mi again pé blood mi dáadáa pé ṣé màá tún donate and I will donate. Yeah. You know, it's normal thing, saving lives. I donate the blood again. Ẹ̀sà ìjọba ẹ̀sà chairman the highest stock the biggest stock ṣẹ́ni tẹ bá lówó tẹ bá ní owó sá tẹ bá láwọn change kékeré kan ojú owó kan tó tóbi The bank láwọn change kékeré kan ẹ máa ra Canadian stock sílẹ̀. So hmm. you, I have people here making thirty thousand dollars every single month so èyí kí they bought stock they bought Canada marijuana stock. Hmm. ìjọba wa wò ókè igbó ló pọ̀ gbogbo ẹ̀ ló pọ̀ yìí ẹ jẹ́ ká sọ nìkan ẹ jẹ́ ká gbowó stock market igbó ni number one stock in Canada right now. Wow òsì tó ń yìnbọn fún wọn tó ń ṣe gbogbo ẹ̀ tó ń gbà wọn lórí káàkiri nàìjíríà tó ń ṣe gbogbo ẹ̀ ìjọba rìfáìnì wọn jẹ́ fídíò wọn gbé sí stock market ṣé yín sà ìgbó ní number one stock i stand to be correct. mo rántí pé Sowore Sowore rígbà tó ń ṣe campaign ẹ he spoke at length about this you know, uh, conversation. I can remember then, you know, but àwọn èèyàn ní like ló ń sọ. Wọ́n dẹ̀ ní kíní ẹ̀ pọ̀ ní Ondo We have the, you know, we have the terrain for it in Ondo yeah. state. Yeah ṣẹ́rí sà ṣẹ́rí sà gbogbo báwọn èèyàn ṣe ń waste talent ṣe ń bọ́n lọ. talent ẹ̀ ti pọ̀ jù talent ẹ̀ ti pọ̀ jù ṣe wá rí talent yẹn o wá o wá o wá wà bọ̀ wọ̀ rí ibi tó fi bọ́n ẹ̀ sí gbogbo tá à ń ṣe nísìn talent ni talent kan ni àwọn kan àwọn kan kò ń ṣe line wọn but àwa tó yẹ pé bí aláìní wa ni àwa náà rẹ̀ ṣe lọ ń fọ́dà tó ń kàwé sí à ń ṣe dé àwọn èèyàn máa pè wá lẹ́yìn kó ìkéyè lè tó ń sọ ẹ má sọ ọmọ talent ni so èèyàn máa máa developed ó tẹ̀ láǹtì mi kan ó máa ń bá mi jà ní <laughs> ó máa ń bá mi jà lú gbogbo gbà ní ó ní try to continue to do this do that do this do that you know just not to say everything on air you know and that talent is wasting away in Nigeria nígbà táwọn èèyàn tẹ̀ lọ ṣe nursing ẹran ti gẹ́ ọ̀kan tó pè wá nígbà tí mo lọ sí ọ̀dọ̀ GP tó wá náà òun POS how can n tó lọ kọ́ ó wá ń ṣe pos. can you believe that. so kí ló wá kúkú lọ ṣe nursing yẹn fún tó bẹ̀rẹ̀ pos business yẹn pos ẹ̀ mọ̀ bá pọ̀ pos àwọn tó bá ń gbowó lórí títì. ẹ̀fà ẹ̀fà ṣẹ́rìṣà ní ìgbà kan mo lọ ṣiṣẹ́ ní mo lọ ṣiṣẹ́ ní eh, kò tẹ́ ẹ pé bóyá kí ni mo yìí ṣẹ́ bẹ̀ o ti ṣe it's a contractual ṣòyìn hmm. company kan ló gbàṣẹ́ ìwọ̀n àṣọ ṣe ní pàdé àpọ̀npàdé àlẹ́mọ̀ trendy. Hmm. ọmọ yorùbá mẹ́rin ni mo bá pàdé bẹ́ẹ̀ wọn làwọn ìgbà tí máa ṣáà bá wọn sọ̀rọ̀ wọn làwọn ọmọ yorùbá táwọn wà bẹ́ẹ̀ báwọn tó mẹ́wàá. Hmm. tí máa wà ní ọ̀lẹ́ báyìí lè máa wò pé lálẹ́ lọ́ àti àwọn ètò ṣe ṣe brand new àti láti ìjẹ̀bù àti public new gbogbo ẹ̀ pátákọ́tà àjọ hmm. ọjọ́ kan ní àbáwọn ọmọ yorùbá yà wá jókòó ní kí lorúkọ ẹ̀ ní kí lorúkọ kantin kantin wọ́n ní pé ah, ṣe ti gbọ́ pa yorùbá nation pé kí ni ah, wọ́n làwọn wọ́n ní but wọ́n ní ṣé ẹ ò kí ń lọlé ni wọ́n ní kí làwọn fẹ́ lọ ṣe. Hmm. wọ́n ní ẹ̀yẹ́ wọn nìyẹn wọ́n ní kí làwọn fẹ́ lọ ṣe wọ́n ní kí làwọn ṣe ń bẹ̀. wọ́n ní kí káwọn lọ sí tó já wọn gbé and it's true. ṣé mi náà mo fẹ́ lọ kọ́ wá sọ pé àwọn ṣẹ̀ dé láti kíní kan ní ìrẹsẹ̀ dé bóyá ẹlòmíì bí nìkan káwó lórí ìbí ẹlòmíì bí nìkan fẹ́ ẹsẹ̀ gbá owó títì